kí ló dé kí ló ṣẹlẹ̀. Bàbá ìsàlẹ̀ ìsàlẹ̀ jẹ́ta ní bẹ̀rẹ̀ lójú tí ẹ yí wọ́n ní sára bẹ̀rẹ̀ lójú tí ẹ yí ó dà yẹ kó yàrá rẹ̀ ó dà tó wà tó wà níbi gbogbo ó dà yẹ kó. Ọlọ́run kí ló ṣẹlẹ̀ sí mi báyìí? Everybody hitting on me. ẹ ń bá ti paṣẹ ẹja pa mí àti paṣẹ ẹja náà láti paṣan. tó bá ń dùn lẹ́nu kẹ́lá máa rò pé bó ṣe ń dùn yẹn náà ló wọ́n máa dùn lọ wọ́n máa rántí ọmọ ẹni tó ń ṣe ni. everyone is talking about you let us be rude to everyone. mi ò ṣe o ṣe pé ìwà òkè ṣá èmi àti ẹ̀yin yìí two hours fẹ́ẹ̀ ẹ̀ náà àmọ́ ohun tó yẹ kó o ṣe ń lè fílẹ̀ láì ṣe iṣẹ́ sátà gangan lọ̀rọ̀ rẹ̀.